a kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ jẹ́ kí a tẹ̀ kọ́kọ́ ṣe gèlè wa yìí dandan ná gbogbo apáta ni a kí ní orí ìkànnì wa níbí àṣà àti ìṣe ilẹ̀ yorùbá ní orí facebook wa ní orí youtube wa àṣàkẹ́ tv gbogbo yín pátá ni a kí ọ̀dẹ̀ òdù bíi ẹ̀ ọlọ́run ọlọ́jọ́ òní aṣàánú fún wa a ò ní bọ́ sọ́wọ́ a ò ní dààmú o ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe sí orí youtube channel wa àṣàkẹ́ tv ẹ má gbàgbé láti bá wa gbé ọwọ́ lé thumb up ìyẹn ni eléyìí tí ẹ máa máa tẹ̀ báyìí ẹ máa bá wa tẹ̀ ẹ máa bá wa tẹ̀ bẹ́ẹ̀ sì ni ẹ bá wa fi ọ̀rọ̀ ìwòye yín ránṣẹ́ gbogbo wa la ti rí fídíò eléyìí tí ó ń jà ranyinranyin lórí ayélujára nípa àwọn ẹlẹ́sìn ìyẹn ni mùsùlùmí àti jẹ́ kí a ṣe náà yẹn dáadáa mùsùlùmí àti ẹlẹ́sìn ìṣẹ̀ṣe hmm. gbogbo wa rí pé kọmíṣánná ìyẹn ní ti ìpínlẹ̀ kwara kọmíṣánná of police tó sọ̀rọ̀ wípé wọn ò ní gba ìṣẹ̀ṣe láàyè láti ṣe ọdún wọn kí ló ń jẹ́ bẹ́ẹ̀ nígbà tí àwọn mùsùlùmí tí wọ́n ń ṣọdún wọn ǹjẹ́ oníṣẹ̀ṣe ìjẹ́ wọn sọ wípé kò sáyè tàbí kìrìsìtẹ́nì ni wọ́n fẹ́ ṣe revival wọ́n fẹ́ ṣe àjíǹde àbí wọ́n fẹ́ ṣe kérésìmesì ǹjẹ́ ẹ rí ìṣẹ̀ṣe kí wọ́n sọ wípé wọ́n fẹ́ dìlé wọn àbí wọ́n fẹ́ dí wọn lọ́nà kí ló dé ẹ̀yin ọ̀gá ọlọ́pàá àti wípé gan ohun tá a tẹ̀ wá mú wá fún wa lé ní wípé gbogbo àwọn fídíò tàbí tó ń jà rìnrìn ìyẹn ni wípé àwọn oníṣẹ̀ṣe wọ́n ti gbé ọ̀rọ̀ yìí o wọ́n ti gbé ọ̀rọ̀ yìí lọ ilé ẹjọ́ o torí pé kò sí àṣẹ lẹ́nu ọlọ́pàá láti dá ẹni kankan dúró wípé ó fẹ́ ṣe nǹkan àbó fẹ́ ṣe àjọ̀dún àṣẹ ò sí ní ọwọ́ ọlọ́pàá ilé ẹjọ́ ló ní àṣẹ lọ́wọ́ láti fi òǹtẹ̀lú wípé o àwọn kan báyìí o wọn ò lè ṣe nǹkan báyìí o ìdí nìyẹn tó yẹ wípé gbogbo àwọn oníṣẹ̀ṣe wọ́n ti lọ sí ilé ẹjọ́ láti lè lọ bèrè wípé ń gbọ́ o àwọn gbọ́ nǹkan báyìí o lẹ́nu kọmíṣánná o of police tó wà ní ìpínlẹ̀ Kwara o ní ìlú Ìlọrin o ń gbọ́ ẹ bá wa yẹ̀ wò ó báwo ni ọ̀rọ̀ yìí báwo ló ṣe rí o ṣó bójú mu o ǹjẹ́ ó wà nínú òfin wípé ẹnìkan bá fẹ́ ṣe ọdún o wọ́n sọ pé kò sáyé o ní constitution ìbò ló wà o ẹ bá wa fà á jáde o òun náà ni wọ́n fi pé bíríkó tó wọ́n pé bíríkó tó wọ́n gba ilé ẹjọ́ lọ o ẹ a máa fi fídíò yẹn hàn yín nígbà tí gbogbo àwọn àgbààgbà nínú ìṣẹ̀ṣe tí wọ́n lọ. A ń sọ fún wa wípé gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè yìí, ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ nítorí pé ẹ má wá di ẹ òjò pápá kan ò dá sí kí ló dé ọ̀gá ọlọ́pàá kí ló dé tẹ wá ń ṣòro bí èwe. As we are peace-loving people, ìṣẹ̀ṣe does not mean violence. ìṣẹ̀ṣe is not a secret cult. ìṣẹ̀ṣe is uh, a peace-loving uh, culture of our ancestors. And tied to the rivers and you are saying you have right to worship in public but the DPO has said that the commissioner of police has said they are not going to assist us they are not going to grant us uh, safety so and we have made it clear to them that it is highly discriminatory because the Christians they hold their Christmas there is no breakdown of law and order the Muslims they hold their Salah there is no breakdown of law and order we now the traditionalists Isheshe, we said we want to do our own. They now said there's a breakdown of law and order. We have told them that, look, okay, can you, if you say Rivayemoja is not okay, give us, we have given you alternative. Let us go to Imorabina or Imoru. Uh, you said no. So, as it is, we are peace-loving people. We are not going to fight. We are not going to uh, bring, down the law, uh, uh, make there to be breakdown of law and order as he has, she has returned we are going to take the necessary legal action. And that, that's what I think we should do. So, thank you very much. I, I have filed Mike, Mike. against the Emir today, challenging him. He has no powers under the Constitution. He cannot ban and he cannot prohibit or prevent Isheshe. Ah, that suit has been filed. Look at it, suit number KWS slash 161M slash 2023. Let the court determine whether the emir has powers to stop, to stop Ìṣẹ̀ṣe. Then ẹ máa fi ẹjọ́ mi náà. Kọ̀ á ń bẹ mí bàbá ọdún tó sọ pé ká fẹ́ ṣe èyí náà lẹ́sìn bá gbogbo àṣà sọ pé pásítì gbóná fún àbájáde ọ̀rọ̀ tí a gbọ́ lọ́dọ̀ ọ̀sọ́nà pọ́lísì lélẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí agbẹnusọ wa lọ́ọ̀yà wa tí wọ́n sọ pé ìrìn àjò gbogbo ìpàtà ojú ẹjọ́ kí lè rọ ọkàn yín pẹ̀lú ẹ̀ ṣó ń pẹ́ yín lọ́rùn bẹ́ẹ̀ pé gbogbo ìpínlẹ̀ Kwara gẹ́gẹ́ bí àgbà nínú oníṣẹ̀ṣe nípínlẹ̀ Kwara state. ìgbà tó jẹ́ pé náà jẹ́ pé olóòwò sọ̀rọ̀ ká exhibit fundamental human rights wa lọ́jọ́ ní bàbá mi oníjàgbọ́ àná bàbá máa ń sọ bí bàbá ṣe dàgbà tó a ní ẹgbẹ́ ta sọ bí igbó ẹgbẹ́ gbogbo ẹ̀ lọ́wọ́ ní fundamental human rights bàbá tó ń tó àbọ̀ ṣe kàlẹ́ tó mọ̀ fún everybody as fundamental human sọ adúgbò náà wọlé ìdúró ni bàbá ẹ wàá mẹ́wàá mẹ́rin ẹ̀mí bẹ̀rẹ̀ tí o sì ń bẹ̀rẹ̀ lápá ibà náà bẹ́ẹ̀ ni mo rí bàbá mi ọba ìtìrì láti ìpínlẹ̀ sàwó bàbá mi nígbà gbọ́ àwọn ẹni wọ́n sọ̀rọ̀ yìí Eh, bàbá mi láti ìlú sàwó àwọn náà ní ọtún bẹ pẹ̀lú wa níbí a ti lọ sọ́dọ̀ kọmíṣánná wọn ní nítorí wàhálà kan bẹ́ẹ̀ sì ni eh, onímọ̀lẹ́ ń ṣe tiwọn ẹnì kan ò dín wọn lọ́wọ́ eh, kí ni èròǹgbà ọkàn sí pẹ̀lú ní àdúrà àbájáde ní àdúrà. tèmi lórí ẹni pé kò fún ẹnikẹ́ni láti fi wà láwùjọ ká má ṣe wọ́n dá táìtì ni o àwọn owó iṣẹ́ tí wọ́n ń ṣe òun ni wọ́n fi ránṣẹ́ wá sílé kò yẹ ká máa gba owó wọ̀nyẹn lọ́wọ́ wọn nígbà yẹn kò yẹ ká gba owó yẹn ká sọ wípé à owó iṣẹ́ tẹ́ lọ ṣe yẹn àwọn ẹlòmíì gan ilé ọtí ló ti ń ṣiṣẹ́ ilé ọtí ibi tí wọ́n ti ń ṣe ọtí jáde owó yẹn wọ́n sì ń gbà wọ́n ń sẹ̀ǹjẹ̀ sí gbogbo yín nílé ẹ̀ ń gbà o ṣùgbọ́n wá di wípé wọ́n fẹ́ ṣe nǹkan báyìí ẹ rí pé kò sí ẹni tí ìṣẹ̀ṣe ò sí kò dẹ̀ sí ibi tí ìṣẹ̀ṣe ò sí àsọfọ́ yìí pé ìṣẹ̀ṣe làgbà ìṣẹ̀ṣe làgbà gbogbo ẹ̀sìn kò sí ètò ní ẹbọ nínú àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí kò sí ètò ní ẹbọ nínú ẹ gbogbo wa ni pé kí a fira wa lọ́kàn balẹ̀ ká fira wa lọ́kàn balẹ̀ tá a bá ti fira wa lọ́kàn balẹ̀ tá a nífẹ̀ẹ́ ara wa kò sí nǹkan tí ó máa fa ìjà ẹ̀sìn wípé ẹ̀sìn kan ló da ẹ̀sìn kan ni ò da àìnífẹ̀ẹ́ òun ló fa gbogbo eléyìí tó ṣẹlẹ̀ yìí ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ ara wa ẹ jẹ́ ká ní ìfẹ́ ara pàápàá jọ nílẹ̀ yorùbá àwọn nǹkan tó ṣẹlẹ̀ nílẹ̀ yorùbá yìí kì í ṣe nǹkan tó bójúmu ṣé ilẹ̀ yorùbá nìkan ni ẹ̀wọ̀n ti ń ṣe ẹ̀sìn ni ṣé ilẹ̀ yorùbá nìkan ni mùsùlùmí wà ní ṣé ilẹ̀ yorùbá ni kìrìsìtẹ́nì àbí ìṣẹ̀ṣe wà ní àwọn ẹ̀yà tó kù náà wọ́n ní mùsùlùmí wọ́n ṣe ní mùsùlùmí ni wọ́n ní ẹ̀yà tó kù àwọn ìbò náà wọ́n ní mùsùlùmí nínú wọn wọ́n ní kìrìsìtẹ́nì wọ́n sì ní ìṣẹ̀ṣe delta náà wọ́n ní mùsùlùmí nínú wọn wọ́n ní ìṣẹ̀ṣe kí ló wá dé yorùbá ẹ jẹ́ ká ronú o ẹ má jẹ́ ká gba ìjà ẹ̀sìn láàyè ní ilẹ̀ yorùbá ẹ jẹ́ ká ṣera wa lóṣùṣù ọwọ̀ ẹ jẹ́ ká dira wa mú ẹ jẹ́ ká dira wa mú àwọn nǹkan tó wà ńlẹ̀ òun ni kẹjẹ́ ká gbójúmọ́ bí ìlú a ṣe tùbàtà tùṣẹ bí àlàáfíà ṣe dé bá wa ní orílẹ̀-èdè yẹn tí àwọn èèyàn á rí jẹ ẹ wo nǹkan tí nǹkan sọ lọ́jà báyìí ẹ wo bí gbogbo nǹkan ṣe gbó tó ṣe gbówó lórí ẹ wo oúnjẹ kí ló dé tó wá jẹ́ wípé ẹ̀sìn òun làwa mú kiri ẹ̀sìn yìí làwa gbájúmọ́ ẹ jẹ́ ká fira wa lọ́kàn balẹ̀ ẹ jẹ́ ká ní ìfẹ́ ara wa torí pé ó wà nínú kìrìsìtẹ́nì kò síbi ó wà nínú kùránì náà wípé wọ́n ní ìfẹ́ òun ni àkójá òfin ìfẹ́ ló sọnù nílẹ̀ Yorùbá òun ni gbogbo eléyìí fi ń ṣẹlẹ̀ láti ìgbà ìwáṣẹ̀ mà ní ṣẹ̀ṣẹ̀ ti wà láti ìgbà yí àwọn baba ńlá wa ẹ mọ̀ wípé ẹ̀sìn tá à ń sọ yìí náà àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àwọn baba ńlá wa mà ni wọ́n gba ẹ̀sìn yìí ṣé àwa àti ajẹ́ generation báyìí ṣáwa la gba ẹ̀sìn yìí wọlé ni àwọn baba ńlá wa ni wọ́n mú ẹ̀sìn kìrìsìtẹ́nì wá fún o wọ́n mú ẹ̀sìn mùsùlùmí wá fún wọn wọ́n dẹ̀ fi ìfẹ́ gbà á ìfẹ́ sì wà láàrin gbogbo wọn àti ṣẹ̀ṣe àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí gbogbo wọn ni wọ́n jọ gbé ìgbé ìgbé ayé àlàáfíà láti ìgbà ìwáṣẹ̀ wá kí ló wá dé tó jẹ́ pé nínú generation yìí gan ni ó ti wá di gbọ́n mi somi ò tó àwa ń fà á ń fa gbogbo ẹ̀ à ń gbà bí ìgbà ọtí lọ́wọ́ ara wa gbogbo àwọn kan báwọn yìí kò bójú mu ẹ jẹ́ ká pe àkíyèsí ara wa ẹ jẹ́ ká ní ìfẹ́ jẹ́ ká ní ìmọ̀ ìṣọ̀kan wípé ẹ kọmíṣánná sọ̀rọ̀ yẹn ẹ àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe wọ́n ti wọ́n ti dá sí i wọ́n sì ti sọ wípé kò sí àṣẹ lẹ́nu kọmíṣánná láti dá àjọ̀dún tí wọ́n fẹ́ ṣe torí pé ní ìpínlẹ̀ Ògùn stéètì ogúnjọ́ oṣù kẹjọ náà ni wọ́n mú wípé wọ́n máa bẹ̀rẹ̀ sí í ṣe àjọ̀dún ìṣẹ̀ṣe lágbàáyé ìpínlẹ̀ Ọ̀yọ́ náà àwọn náà ti bu ọwọ́ lù ú ìyẹn fi túmọ̀ sí wípé gbogbo ilẹ̀ Yorùbá pátá ni ó yẹ kó mú ogúnjọ́ yẹn láti fi ṣe ọdún ìṣẹ̀ṣe gẹ́gẹ́ bí kérésìmesì náà ṣáà wà ó yẹ pé ọjọ́ kàndọ́gbọ̀n ni ni wọ́n ń ṣe é ní gbogbo àgbáyé bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ló yẹ kí ti ṣẹ̀ṣẹ̀ ṣe rí àwọn mùsùlùmí náà wọ́n ní ọdún tuntun wọn tí wọ́n ń ṣe kí ló wá dé ọdún àkọ́kọ́ tí wọ́n fẹ́ ṣe nínú ìṣẹ̀ṣe wípé o wọ́n mú ọjọ́ kan sán ya ọjọ́ kan sọ́tọ̀ fún wọn o láti máa ṣe ọdún wọn ṣé irú kan báwọn ìlú ẹ̀kẹ́ wá ṣe ẹ ò rí pé ẹ ti ń fi ẹ ti ń gba ẹ a ti ń gba wàhálà láyé nìyẹn a ti ń gba wàhálà láyé nìyẹn tá a bá sọ wípé a káńsù àwọn nǹkan tí wọ́n fẹ́ ṣe ǹjẹ́ ta ló di ẹnìkan lọ́wọ́ mú nígbà tí kìrìsìtẹ́nì àbí mùsùlùmí náà bá ń ṣe titi wọ́n pé kò sí ẹ jẹ́ ká fi àlàáfíà ńlẹ̀ kó jọba ẹ jẹ́ ká kúrò ní gbogbo ọ̀wọ̀ eléyìí tó ń ṣẹlẹ̀ yìí ẹ àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe wọ́n ti gbé ọ̀rọ̀ náà lọ sí ilé ẹjọ́ àwọn fọ́nrán wọn tí wọ́n lọ sọ àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ níbẹ̀ a máa fi hàn yín òun náà lẹ́ ń wò lójú amóhùnmáwòrán wa yẹn gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ ilẹ̀ kún wọ́n sì ti gba ilé ẹjọ́ lọ láti lè lọ bèrè wípé o nǹkan táwọn gbọ́ lẹ́nu kọmíṣánná yìí o ṣé lóòótọ́ ni o ṣé bó ṣe rí nìyẹn o. àlàáfíà ni kẹjẹ ká gbà láyé o kí àlàáfíà kó jọba ire o Odùduwà ń pè wá o.